صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل الدلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد يا عباد الله قال الله سبحانه وتعالى في محكم تنزيله وهجرهم هجرا جميلا أبعد الله سبحانه وتعالى wọ́n fi ń yà nínú tíra rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní bá sọ̀rọ̀ but àwa tá a tẹ̀lé tí ọlọ́run ọba rán òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam sí olùbáwí ó ní yẹra fún wọn ìyẹra èyí tó dáa jùlọ kí ni ìtumọ̀ yẹra ìyẹra kúrò ní kófòrò lọ sídìí ìgbàgbọ́ ìyẹra kúrò ní bídàá lọ sídìí súnà ìyẹra kúrò níbi iṣẹ́ lọ́hùn ọba lọ síbi ìtẹ̀lé ntí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala bá ń wí hijra yẹra báyìí láti orí tí ọlọ́run ọba ò fẹ́ lọ sídi tó ń fẹ́ gbogbo ògbà ló máa ń ṣẹlẹ̀ ẹsẹ̀dà gbogbo ògbà mùsùlùmí gbọ́dọ̀ yẹra fún gbogbo ohun tó bá tako ìgbàgbọ́ lọ sídi ìgbàgbọ́ gbogbo ògbà mùsùlùmí gbọ́dọ̀ yẹra kúrò ní tí ọba tako sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ sí ntí sunna fi rinlẹ̀ gbogbo ìgbà mùsùlùmí ó gbọ́dọ̀ yẹra kó o ní ntí ọlọ́run ọba ọ̀fẹ́ lọ sí di ntí ọba adẹ́dàfẹ́ eléyìí kò ní ṣeé ṣe fún mùsùlùmí àfi tí ó bá wá ìmọ̀ tó yẹ kóró ilmu nafi' ìmọ̀ tí máa ń kóyàn ya nínú ìyà ọba adẹ́dà ní gbangba ọjọ́ ọ̀gbìndẹ̀ alkiyama kí nídìí èyí ni ìmọ̀ yìí ìmọ̀ yìí ni wípé ní gbogbo ìgbàkígbà tí ẹ̀dá bá wà níbikíbi tó bá wà kí ni òfin ọba adẹ́dà tó dé ìyẹn ni wípé kí ni ọba adẹ́dà sọ bóòlù jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ti ṣàlàyé rẹ̀ àwọn ẹni ìṣíwájú tí ọlọ́run ọba fún ní ìwé ẹ̀rí pé wọ́n ti pegedé báwo ni wọ́n ṣe ṣe tí wọ́n fi là eléyìí pàtàkì lórí gbogbo mùsùlùmí ní gbogbo ìgbà tí ìbá ti ṣe pé mùsùlùmí ṣe léyìí ọ̀rọ̀ mùsùlùmí ó di akẹ́ran lérò akérò mẹ́ran nǹkan tiẹ̀ ò ní yàtọ̀ tí nǹkan tiẹ̀ ò bá dẹ̀ yàtọ̀ kò lè rí ìrànlọ́wọ́ ọba adẹ́dà láti rí ìrànlọ́wọ́ ọba adẹ́dà ní gbogbo ìgbà a gbọ́dọ̀ yẹra fún tí ọlọ́run ọba tó kìlọ̀ rẹ̀ wípé ká má ṣe lọ sí ìdí tí ó ní ká ṣe ìdí ni Allah subhanahu wa ta'ala ló ń fi ń pa wá láṣẹ wípé lakum dinukum waliyadi ẹ sọ fún wọn yìí pé ìgbésí ayé tiwa o tí ọlọ́run ọba ní ká tẹ̀lé tó jẹ́ wípé Allah ala wa ta'ala fọwọ́ sí tá a gbọ́dọ̀ nílé ayé ń bí kálíba àríyọnu rẹ̀ ó yàtọ̀ sí tí àní tẹ̀lé tí àfi kí tẹ̀lé à ń bẹ ọba wa kó fi rọ̀ wá lọ́rùn bí kó jẹ́ pé tiẹ̀ là ń alhamdulillah wasalaatu wasalaamu ala muhammad wa ala alihi wa sahbihi ajma'in òjíṣẹ́ náà sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam fi yẹ wá wípé inna awthaqu urya al-iman al-mahabbatu lillah wal-bughdu lillah ètí fi ìgbàgbọ́ èèyàn múlẹ̀ jù ní gbogbo ìgbà ní kéèyàn fẹ́ nǹkan torí pọ́lọ́run ọba ń kéèyàn dẹ̀ kọ̀ nǹkan torí pé Ọlọ́run bá kọ̀. ẹni tó bá fẹ́ kí ìgbàgbọ́ òun rinlẹ̀ kó yè ní yíyè tí ó fi wúlò fún òun ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ntí Ọlọ́run ọba bá fẹ́ àti bó ṣe léwu kó le tó yóò máa gbádùn rẹ̀ látara wípé Allah subhanahu wa ta'ala ń fẹ́ ẹ. yọọ ma kórìíra rẹ̀ torí pé Allah subhanahu wa ta'ala ń kórìíra rẹ̀ eléyìí ló fi fà á tó fi jẹ́ pé gbogbo ṣe sí àwọn kòfàr mùsùlùmí wọ́n gbọdọ fún pàápàá jùlọ nínú ayad ọdún wọn torí pé kí ni ọdún wọn ni tó ṣírkú ìmọ̀ aw shirk ìmọ̀ ìṣẹ́bọ sí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àbí ìbá ọba adẹ́dà worogun tí mùsùlùmí tó bá ń fi eléyìí tí ń fi ń ṣe kókó nínú ọ̀rọ̀ rẹ̀ tí ẹ ó máa yàtọ̀ láwùjọ ní ti dáadáa Allah subhanahu wa ta'ala kò dẹ̀ ní padà lẹ́yìn rẹ̀ tí mùsùlùmí tí ó bá ti di wípé bá a ṣe bá náà là ń ṣe é Allah subhanahu wa ta'ala èyí máa jáwọ́ lọ́rọ̀ wọn ni ní àwọn amòye fi sọ pé tẹ́ ẹ bá fẹ́ mọ bí àwọn èèyàn bí Islam wọn ṣe nípọn tó kì í ṣe ìpolongo labaik wọn Allahumma labaik ní hajj pé wọ́n pọ̀ làá fi mọ eléyìí kìí dẹ̀ ṣe wípé wọ́n kúnnú mọ́ṣáláṣí fọ́fọ́fọ́ là mọ bí wọ́n ṣe gbé Islam lọ́kàn wọn sí bó la ṣe máa ń mọ̀ bá a ṣe máa ń mọ̀ ni wípé n tí àwọn akẹfẹ̀rí bá ń gbé lárugẹ àwọn ò yẹra fún gbogbo ibi tí wọ́n bá wà n tí Islam gbé lárugẹ làwọn máa ń gbé sókè òun ni wọ́n dẹ̀ máa ń pọ́nlé ló fi jẹ́ pé àìmọ̀kan ni orí burúkú ni kí mùsùlùmí kó kí ẹnì kankan wípé ẹ kú ọdún kérésìmesì ló fi fà á ló fi jẹ́ wípé oúnjẹ wọn tàbí ẹ̀bùn wọn nínú ìgbà tí wọ́n bá ní wọ́n ń ṣe ọdún yìí tí wọ́n fi perí ọdún mùsùlùmí gbọ́dọ̀ yẹra fún un eléyìí ni fi ìkórìíra hàn ní tọ́yapa sí ti ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé lópin ìgbà téèyàn bá ti ń fi kórìíra yìí hàn Allah subhanahu wa ta'ala yóò máa nífẹ̀ẹ́ ni tí ń bá ń kórìíra ní Allah subhanahu wa ta'ala tí ò lọ́wọ́ sí i à ń bẹ ọba alẹ́dà Allah subhanahu wa ta'ala kó má ṣàṣe wá ní ọ̀kan nínú àwọn tí ó máa kórìíra tí ọba alẹ́dà tí ò fẹ́ tí ọba adẹ́dà ń fẹ́ subhanahu wa ta'ala kó ṣe wá lọ́kàn nínú àwọn tí ó máa gbé lárugẹ. nasalala subhanahu wa ta'ala ẹ̀yà fìzánà bẹ̀rẹ̀ islam kọ̀ ìmí à ń bẹ ọba adẹ́dà kó ṣọ́ islam wá fún wa nígbà tá a bá wà ní òru wa yahfiz lana islamana qaidi ìgbà tá a bá wà ní jókòó gan kọ́lọ́mù bá mọ́sá àbá aṣọ islam wa wa yahfizna bil islam raqidin wa alla tushammit bina aduwan wala hasidan nasal allah wa ta'ala min kulli khair khaza'inuhu biyadihi wa na'udhu billahi min kulli sharri khaza'inuhu biyadihi eléyìí ni àdúrà tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó fún sayyidina umar radiyallahu anhu nígbà tí ó lọ ké gbàjarè bá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wípé nǹkan léwu kò sí ń tá jẹ nílé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní ṣé kí n fọ́ ní ń tọ́ dáa ju ń tó lérò lọ umar radiyallahu anhu ní bàbá mò ń fẹ́ ń tọ́ dáa jùlọ àdúrà yìí máa ṣe ń gbogbo ìgbà. Allahumma hafizni bil islam qaimi wọ́lọ́run ọba tí mo bá wà lóòrò lórí ìrìn bá ń ṣọ́ mi pẹ̀lú islam mi wàhafizni bil islam qaidi tí mo bá wà ní jókòó ṣọ́ mi pẹ̀lú islam wàhafizni bil islam rọ̀kìdì rọ̀kìdàn wọ́lọ́run ọba ṣọ́ mi pẹ̀lú islam nígbà tí mo bá wà ní dùbúlẹ̀ èyí ni pé gbogbo ògbà condition tí mo bá wà má jẹ́ islam mi ó yingin aláwọ̀ yìí ní asálùkà mi kò lọ khayra khaza'in biyadik wọ́lọ́n ọba mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ gbogbo dáadáa tí kọ́kọ́rọ́ rẹ ọwọ́ rẹ lọ́wà wa a'udhu bika min kulli sharri khaza'in biyadik mọ̀ ń dẹ̀ ń sá diọ́ kúrò ní gbogbo aburú tó o máa fi kàn ẹ̀dá kí ni àdúrà yìí bí lára Umar radiyallahu anhu nígbà tí ó lọ sí Sham tí ọ̀kan nínú àwọn sàábé radiyallahu anhu tó ń wò wípé jẹ́ káwa náà ṣe bíi tiwọn níbí torí kí wọ́n lè bá a pọ́n wálé. Umar rọdíàlà àlè ó sọ gbólóhùn yìí tó di gbólóhùn ńlá nínú tàn lọ láíláí. Ó ní nahnu qawmun a'azzana Allahu bil Islam famahma takhazna al fi ghayri ma a'azzana Allah adhallana Allah àwa jẹ́ ìjọ ọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ìsìláàmù ni àpọ́nlé wa wà ń lọ́lọ́run ọba fi pọ́n wa lé gbogbo ìgbà tá à ń bá ti ń wá àpọ́nlé lọ sídìí nǹkan míì yàtọ̀ sí Islam ọlọ́run ọba yẹpẹrẹ wa ni kọ́lọ́run ọba kọ́mọ yẹpẹrẹ wa. alama ya wali Islam wa ahli thabbitna ala Islam hatta nalqaka wa nahnu alayhi ìwọ ọba tó jẹ́ pé ìwọ ló jẹ́ alágbọ̀rọ̀dùn Islam àti gbogbo àwọn tí ń ṣe fẹsẹ̀ wa múlẹ̀ lórí ẹ̀sìn rẹ wá jẹ́ alágbọ̀rọ̀dùn wa láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum wa li sa'iril muslimin min kulli dhanb fastaghfiruhu innahu huwal ghafurur rahim qumu ila as-salat. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي